الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو مهتد وما يضلل فلا هادي له والصلاة والسلام على رسول الكريم الذي بلغ الرسالة وأدى الأمانة وجاهد في سبيل ربي حتى ترك أمته على سنة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله وصحابته ومن تبعهم بالحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم قال فرأيتم bá fẹ́ bá sọ̀rọ̀ ní òní èyí tí a ti ń bá bọ̀ ọ náà ní pé ọ̀rọ̀ nípa anabi ibrahim aleyhisalatu wasalam èyí tó yẹ pé ọlọ́run bá ń sọ ọ̀rọ̀ yẹn fún òjíṣẹ́ rẹ̀ ó sì tún ń ṣe àlàyé rẹ̀ pé kò ìṣọ́ ọlọ́run bó máa ṣàlàyé ẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ebe pé àwa náà ti a wà ń kalẹ̀ yìí ọlọ́run bá ń pé kí àwa náà fi bára wa sọ̀rọ̀ ní àsìkò tá a wà yìí ọlọ́run bá ti ṣàlàyé fún wa nípa bí anabi Ibrahim alayhi salatu gẹ́gẹ́ bí ó ti pe bàbá rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ torí pé iṣẹ́ àwọn anabi ọlọ́run ọba náà ni pé kí wọ́n ó bá gbogbo àwọn èèyàn bá àjẹpá nàbí ọlọ́run ọba lè yàn tó yẹ pé ọlọ́run ṣe lánàbí ọlọ́run kò ní sọ pé kó má bá àwọn òbí rẹ̀ sọ̀rọ̀ ó lẹ́tọ̀ọ́ àti bá òbí sọ̀rọ̀ ọlọ́run ọba ń jẹ́ kó máa yé wa nù áyà pé èèyàn ṣáájú èèyàn délé ayé kò wá sọ wípé látara bẹ́ẹ̀ gbogbo nǹkan tẹ́ni ẹ bá ti ń ṣe òun right kò ní àwọn àpá ṣáájú ẹ̀ délé ayé ìgbà tí wọ́n fi fẹ́ ìyá èmi tí mo gbé iṣu lórí nígbà náà bẹ́ẹ̀ lọ fẹ́ aláya rẹ̀ so lẹ́yìn ọ̀ sọ wípé ẹni yẹn gbogbo tí bá ti ń ṣe pátá yẹnyẹn olówó right lẹ́yìn ọ̀ sọ bẹ́ẹ̀ rárá so lóbi jẹ́ pé ọlọ́run bá ń ṣàlàyé fún wa wípé ọmọ nìyí tó yẹ pé ń bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ tún ń bá kíni o àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn inú ìlú wọn ó ń bá wọn sọ̀rọ̀ ọlọ́ba ń ṣàlàyé eléyìí fún wa ọlọ́run bá wá ń jẹ́ kó máa yé wa nínú àwọn ayatánká yìí náà wípé ìdá ọlọ́run ọba mọ̀ kìí ṣe àgbàlagbà lèyàn fi ń dọ́lọ́run ọba mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jọ mọ ènìyàn lórílẹ̀ ayé ló jẹ́ pé ìmọ̀ lọ síbi ẹbọ ó máa ń sábà wà lórí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fi jẹ́ pé lórílẹ̀ ayé lónìí nígbà tá ọ̀pọ̀lọpọ̀ adá mùsùlùmí wa ń kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa a pé àwọn tó súnmọ́ wa bí ẹbí wa ní bí nǹkan kan ni kò sí tí wọ́n máa pè wá lọ sí ní gbogbo ìgbà ju pé pé kí ni o ibi ẹbọ lọ àwọn màmá wa pè wá lọ síbi ẹbọ àwọn bàbá wa pè wá lọ síbi ẹbọ tó pé máa wò wípé a lè lo Islam lásán ká succeed so eléyìí máa ń jẹ́ nǹkan tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí ni àwọn òbí wa máa ń pè wá sí ṣùgbọ́n àwa ò ní wá pé wọ́n àwa náà wà ní jẹ́ pè wá lọ síbi ẹbọ àwa ó pè wọ́n á gẹ́gẹ́ bí Ànábì Ibrahim tẹgbẹ́ gbà náà Ibrahim náà lọ síbi ẹbọ kò tẹ̀lé wọn lọ àwa ó wà á pè wọn lọ síbi ti Islam ni àwa ò ní pè wọn lọ síbi ẹbọ ara àwọn ẹ̀kọ́ tó lọ́ba fẹ́ ká máa kọ́ nìyí látara àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba ti ṣàlàyé fún wa lánàá yìí pé ànábì ọlọ́run ọba ìbéèrè question lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá wọ́n béèrè lọ́wọ́ bàbá bó jẹ́ pé báàbá tiẹ̀ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣẹbọ lórílẹ̀ ayé lónìí ọlọ́run bá jọ pé àwọn tó ṣáájú wọn lọ́tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ẹbọ wọn ò rí dáhùn gbogbo ọ̀nà mọ̀ yìí pé òòṣà ò lè ṣe àwọn láǹfààní ṣùgbọ́n tó díbẹ̀ náà àwọn yóò tún lọ síbi Ọ̀ṣun Òṣogbo wọ́n tún ní àwọn fẹ́ béèrè ọmọ ń bẹ̀ wọ́n lọ máa béèrè àwọn dúkìá bẹ̀ wọ́n lọ máa béèrè àwọn kankan bẹ̀ àyẹ̀wò àmọ́ wá wò yí pé tí bá lọ sọ́dọ̀ Ọ̀ṣun Òṣogbo Ọlọ́run wọn ò lè ṣe wọn láǹfààní wọn ò dẹ̀ lè fi kàn wọ́n àwọn kan lọ bẹ̀ wọ́n láwọn ò lówó lọ́wọ́ lọ́ba kí wọ́n lọ síbi Ọ̀ṣun Òṣogbo wọ́n sì padà kí wọ́n á di olówó gbàdé bá di ọdún kan ẹ̀rọ sọ pé òun fẹ́ di gómìnà yóò lọ bí Ọ̀ṣun Òṣogbo wọ́n ní wá bọ́ yóò padà wá di gómìnà so ẹlòmíì yóò wá sọ pé òun bọ́sùn Òṣogbo wọ́n ní ojú rẹ̀ ó sì já yóò wá dún aburú bàtú wá ṣẹlẹ̀ sílùú ẹni bẹ́ẹ̀ so eléyìí wàá máa jẹ́ nǹkan ìbẹ̀rù fún ọmọ ènìyàn gbogbo àwọn kan tó ń ṣe pátáyányá agbára ó ní gbogbo àwọn èèyàn ló wọ́n sọnù tán yanyan ọlọ́run bá ló mọ̀ mọ̀ fún ní agbára yẹn so agbára tó wọ́n bá wá fún ìjọ àmọ́ rí àwọn nǹkan tí yóò máa jẹ́ èèmọ̀ sí wa láyé tẹ́gbẹ́ yóò máa jẹ́ kí àwọn ẹbọ ṣíṣe kó máa wù wá àwọn nǹkan tẹ́ pé jọba bá ní ká má débẹ̀ yẹn yóò máa wù wá pé àwọn èèyàn tí wọ́n ń lọ bẹ̀ wọ́n máa ń ṣe dáadáa àwọn èèyàn tí wọ́n ń lọ bẹ̀ wọ́n máa ń láṣeyọrí wọn ò ní àṣeyọrí kankan torí pé kí ni o gbogbo lọ́wọ́ bá ń ṣe fún wa padà ó ti wà nù kádàrà wọn ẹgbẹ́ ẹlòmíì náà lọ ẹlòmíì gan yọ lọ ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ọlọ́wọ́ bó ní kó mọ̀ lówó lọ́nbẹ̀ torí pé kò sínú kádàrà rẹ̀ pé máa ṣe kí ni o ó máa jẹ́ tó máa lówó lọ́wọ́ báwa náà ti ní àwọn tálákà nínú Islam ta ni olówó nínú islam gbogbo àwọn tí yóò ṣe islam ẹ ń ṣẹbọ àwọn onífá àwọn náà ní tálákà àwọn náà ní olówó ẹ gbogbo kára ẹkọ sẹ tí yóò ní nìkan tí yóò ní ọlọ́run bá ti ṣètò ayé yìí bí ti máa lọ ọlọ́run bá ti ṣètò rẹ̀ ti máa lọ ká jẹ́ kí ni o kó jọ wá ara àwọn yìí ọlọ́run bá ní kí o wọn ò ní àǹfààní kankan tí wọ́n tí wọ́n fẹ́ ṣe é yẹn tẹ́wọ́n nìkan tí wọ́n bá ní wọ́n fi nira kan tẹ́wọ́n àwọn èèyàn kan ló fi nira kan ní tòótọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èṣù ni wọ́n lò láti kí ni o láti fi nira yẹn kan so kèé ṣe òòṣà yẹn gangan kèé ṣe igi tó wà ń bẹ̀ òun ló ṣe nǹkan kan bẹ̀ àwọn èèyàn náà ní òwe tẹ́sù ràn án lọ́wọ́ pé káwọn lè máa sọ pé nǹkan táwọn ń ṣe dáa ọ̀nà fi ń fi aburú káwọn èèyàn so àti nira àtàǹfààní tí kìíní ìmú èṣù ni ìmú láti fi tàwọn èèyàn jẹ́ so èsù ní ìsìkọ́lá insanic food yóò sọ fún mi èèyàn yìí pé ṣe kèfèrí yóò ti àwọn kan fún so falama kafara kọ́lá inni bari umik nígbà tó bá ti wá ṣe kèfèrí tán tó bá ti jẹ́ inú kó tó kó láyé yóò ti yọwọ́ yọsẹ̀ rẹ̀ mẹ́ so àbí kó bá dàlí kíámà yóò yọwọ́ yọwọ́ gbọ́n pé èmi ò rẹ̀ ń sẹ́ o so n tí o sọ fún ọ ni wàá ní akọ́fúnlọ́ rabbal alamin so lọ́dọ̀ ara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ní àgbọ́yé dáadáa torí pé àwọn náà máa rò pé bóyá ná fún nǹkan wà níbi àwọn tó ń sin òòṣà àtẹ́gbẹ́fọ́ ọlọ́run bá lẹ̀ tó lọ ibì kan tó lọ tó lọ ẹlòmíràn pé ṣọ́ọ̀ṣì tó ń lọ lòun ti dolówó lòun ti di kankan kò sí ná fún kankan bẹ́ẹ̀ kò sì sí dúró kankan bẹ́ẹ̀ kò sí nira bẹ́ẹ̀ kò sí àǹfààní kankan bẹ́ẹ̀ níta ọmọ yẹn ń ṣe fúnra wa nìkan náà ni kì í ṣe gbàgbé ló ń ṣe ó kọ́ tí wọ́n ń pè nǹkan ní so dáhùn mùsùlùmí náà bá ní plan kò so àwọn náà sì darí ayélu àwọn náà wọ́n jẹ́ káwọn mùsùlùmí ní plan kọ́lọ́n kó sànù àkó wa ní plan náà ọlọ́run bá ń ṣàlàyé fún wa yìí pé anabi ibrahim béèrè àwọn question tó pọ̀ ní ọwọ́ àwọn tí wọ́n já wọn òbí ẹ̀ wọn ò rí ìdáhùn kankan ṣùgbọ́n ìdáhùn wọn òun náà ni pé àwọn rí àwọn bàbá bàbá bàbá bàbá àwọn tí wọ́n ti ṣáájú lọ pé báyìí ni wọ́n ti ń ṣe so nǹkan tí wọ́n ń ṣe é lọ láyé dáadáa náà bá láyé a gbọ́dọ̀ sọ yí pé àwọn nǹkan tí wọ́n ti bá láyé yẹn so a ní yí padà nǹkan tó mọ̀ sí àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí nìyẹn nǹkan tá a bá láyé a ní pé à torí pé a ti bá láyé yẹn o tí ò bá dá àwọn èèyàn ní máa ṣe a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ara ẹ̀rọ bàbá bàbá tó ti ṣáájú lọ sáwọn ni wọn ò ní láàkáyè ni ọlọ́run gangan sọ pé àwa làwọn kan náà àbá òhun láyà kìlú náà ṣe àn wọ́n láyà tàdùn ọlọ́run á yọ pé àwọn bàbá wọn yẹn wọn ò ní láàkáyè àtúnṣáájú lọ ní tá a bá fi kọ́ mọ lóbi jẹ́ pé nínú Islam a ní àwọn asuru alìjàìlì alásùrù jàìlì àwọn èèyàn ń hùwà tí ò ní túmọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ lágbára ó ti ṣẹlẹ̀ ìgbà tí wọ́n ń tí wọ́n nílò akáyìn tó wọ́n ń darí ìlú tó ṣùgbọ́n ni o nígbà tí ò ṣẹ́sì ń bẹ ìwà tí wọ́n ń kò o kò bá kankan mú ọmọ èèyàn tí ọmọ èèyàn lè wà láìlẹ́sìn tọ́mọ bá wà láìlẹ́sìn gbogbo làákàyè tó ní pátá fi wà bí ẹranko tábà wọn tó ń darí ayé lónìí torí pé wọn ò ní ẹ̀sìn gbogbo nǹkan pátá ẹyẹ ni wọ́n ní pé ah, tẹ́lẹ̀ bá ní pé òun fẹ́ rìn òwò wọ́n ní máa rìn tẹ́lẹ̀ bá yọ pé òun fẹ́ máa bẹ́ẹ̀ ẹran sùn wọ́n ní máa bá sùn tí wọ́n rárá kíní kan máa bá sí kíní kan wọ́n ní pé kálukú ni ó ní freedom gbọ́dọ̀ wà so freedom gbọ́dọ̀ wà so torí pé wọn ò mọ̀ pé ọlọ́wọ́ bá gẹ́gẹ́ ò fọ́mọ èèyàn freedom ọlọ́wọ́ bá gẹ́gẹ́ receipt kíní o ọmọ èèyàn ni so àdìgbẹ́ pé nǹkan tá a bá ti bá òun náà lá máa ronú sí gbogbo nǹkan tá a fẹ́ sọ pátá inú ẹ̀sìn láti máa rí i so àwọn tó ṣáájú wa lọ tọ́jà bàbá wa ó ń tẹ́ aká pọ́n wọn lé ṣùgbọ́n àwọn àṣìṣe àti ọmọ ni wọ́n ṣàwọn àṣìṣe kan nú ẹ̀sìn ó yẹ ká máa gbà yìí pé wọ́n ṣàwọn àṣìṣe yẹn tó tọ́ nígbà tó ṣe bá ti fìdí ẹ̀ múlẹ̀ tàbí pé wọ́n ti ṣe nìyẹn ká gbà pé wọ́n ṣàwọn àṣìṣe náà ni àwọn bàbá sọ pé àwọn bàbá wọn ò lè ṣe àṣìṣe láéláé so pé ọmọ àlè yẹn ni wọ́n sọ pé bàbá àwọn ṣàṣìṣe sọ àpò ẹ̀ kó rí bẹ́ẹ̀ rárá sọ àná bíbélì Ibrahim kì í ṣe ọmọ o kò so àwọn anábì ọlọ́run ọba lẹ́yìn ìgbà tí wọ́n bá ti wá bá àwọn èèyàn sọ̀rọ̀ so tí wọ́n bá ti bá àwọn èèyàn sọ̀rọ̀ tán tí wọ́n bá rí pé àwọn táwọn bá sọ̀rọ̀ yìí wọn ò ṣetán àti gbà lórí pé ó ti bá wọn sọ̀rọ̀ so àwọn òbí àwọn tí wọ́n bá sọ̀rọ̀ yìí ó ti mọ̀ pé wọn ò ṣetán àti gbà so nǹkan táwọn tó máa bá sọ̀rọ̀ wa máa ń ṣe ni wípé wọ́n wá máa halẹ̀ mọ́ àwọn tí wọ́n bá ń bá wọn sọ̀rọ̀ ó ti wà nù ṣe sí pé wo àpọ̀ ni bọ́n sọ̀rọ̀ fáwọn ànábì ọlọ́run tẹ́lifí jẹ́ pé ìṣẹ́ ọlọ́run ọba náà kí náà fẹ́ẹ́ ṣe fún wọn láwọn pa kò sáà ànábì ọlọ́run ọba tó wá táwọn èèyàn sọ fáwọn fẹ́ẹ́ ṣe ń sùtà kò sí ànábì ọlọ́run ọba náà tó wá táwọn èèyàn ṣe kí ni o so táwọn èèyàn ò ṣe ní sùtà kò sí gbogbo àwọn ànábì ọlọ́run ọba tó wá òun ni wọ́n ṣe kí ni o òun làwọn èèyàn ń ṣe ní sùtà so ló fi jẹ́ pé ànábì ọlọ́run tó wá mọ̀ yìí pé ní tí wọ́n ó ṣe mí ní sùtà so kò wá ní bẹ̀rù báwọn ẹni bá ń ṣe dáwà dá ìdílé bá sára fún wa kò ní bẹ̀rù báwọn yóò ṣe oní sùtà lẹ́yìn kó dúró ti dọ́là wa kó máa ṣe nínú àwọn àsìkà kó máa kà dáadáa so yóò máa kà dáadáa so yóò sì máa fi rinlẹ̀ yìí pé nǹkan tẹ́ ń ṣe yìí o kò lè fi ìnira kankan kàn mí agbọ́dọ̀ àríkọ̀ṣe ládọ́dọ̀ kí ni o ànábì Ibrahim pé tí ẹ̀ bá dán bá bẹ̀rẹ̀ ṣé kíní ọ̀rọ̀ pé kò lè fi ìnira kan ọ̀gbọ́dọ̀ sọ jáde pé kíní tẹ́ ń ṣe yìí o lè fi ìnira kàn mí lẹ́gbẹ̀ àrẹ́bìnrin wọn sọ wáyé pé kọ́ọ́lá afárọ̀ àìtún máa kún tún táàbùjù ọ̀rọ̀ àrẹ́bìnrin wọn ni pé ẹ wo nǹkan tẹ́ ń sìn yẹn à ń tún wà á bá okùn akúdàmú ẹ̀yìn àtàwọn bàbá yín tó ti ṣáájú lọ tẹ́ wá jẹ́ pé èèyàn lẹ fi wá ń fi rinlẹ̀ wípé nǹkan yẹn dáa ọwọ́ abẹ́ sàlàyé fún ẹ pé fa iná òun. Um. àwọn nǹkan bẹ́ẹ̀ ń sìn yẹn àtọ́fún alẹ́ àná yìí pé torí pé àwọn èèyàn wọ́n kà sí wọ́n ka àwọn kíní yẹn ṣe èèyàn lóye fi jẹ́ pé dọ̀míìrù tó ń lò fún wa dọ̀míìrù èèyàn ló ń lò fún wa torí wọ́n ti kà sí pé òní ó ṣe àwọn láǹfààní òní ọ̀yàn ní sì máa ń ṣe àwọn láǹfààní àwọn nǹkan tí ò lè mí ni wọ́n ń sìn igi ni wọ́n ń sìn òkúta ni wọ́n ń sìn tí ò lè ṣe tí ò lè ṣe nǹkan tí èèyàn lè ṣe ọmọ yẹn gan wúlò ju gíga àtòkúta lọ gbọ́dọ̀ bá dá fún akọ́bí sàǹfààní ni ọmọ yẹn wà ń lọ tọrọ àǹfààní látara látara gíga àtòkúta ọlọ́wọ́ ajé kílà ká èrò polúkúmu sí tó bẹ́ẹ̀ tí òfin wa lè ronú pé òun gangan tó lọ́ba ní kò fi sàǹfààní ni kọ̀yẹ́kọ́ yẹ pé ni wọ́n tún á máa pè ní ọ̀gá òun sọlọ́ wa ní onífà iná òun àdúgbò lè. gbogbo àwọn tẹ́ ìwé ìpadà yẹn ọ̀tá àtẹ̀mí ni wọ́n ń wọn èyí sọ ọ̀tá àwọn èyí sọ ọ̀rẹ́ mi ọ̀tá mi ni wọ́n omi ìgbẹ́dẹ́ yẹn ta èèyàn èèyàn máa sọ̀rọ̀ ọ̀tá èèyàn láì dání ìyìn lè sọ̀rọ̀ wọn dáadáa láìla ìyìn lè pè yàn síbẹ̀ pé kọ́ lọ ọmọ jọ́sìn fún wọn ìdúró sọ̀rọ̀ àìfún wọn nìyẹn ó sọ point blank èèyàn máa ń sọ̀rọ̀ ní nígbà táwọn yẹn bá béèrè lọ́wọ́ yẹn pé òbí ìgbèkí ni kò lè ṣe á kò lè ṣe mí ní kankan nìyẹn gbọ́dọ̀ ni òdìfà ọ̀tá ni wọ́n jẹ́ àdúgbò wà àwọn ọ̀rọ̀ kan náà lárúbáwá máa ń lò tó yẹ pé singular nígbà mi tó yẹ pé jamu yà máa jẹ́ àdáwò ṣùgbọ́n singular yẹn àlelò fún mùsàlùmí àlelò fún jamu lọ́jọ́ fa iná òun àdúgbò lè àwọn ọ̀tá mi ni wọ́n jẹ́ so nínú àyà mi wọ́n jẹ́ kọ́ yọ pé nínú àyà mi kò kì í ṣe ànábì Ibrahim nìkan olóòtú ọbẹ̀ kí ni o òun ló sọ fún àwọn èèyàn yìí pé àwọn kìíní jẹ́ ọ̀tá kìsá nàbí Ibrahim nìkan kódà àwọn èèyàn kan wà lẹ́gbàá nàbí Ibrahim pé tí ànábì Ibrahim ṣe kí ni o tó jẹ́ pé wọ́n tẹ̀lé ànábì Ibrahim ọlọ́ọ̀ba ló jẹ́ kó ló sọ bẹ́ẹ̀ pé kọ́díkà nàtìlákùn uswatun hasanatun fi Ibrahim wàlladínà máa. bóyá pé wọ́n lọ máa gbé Ibrahim yó èèyàn mẹ́rin ló gbà fún Ibrahim ìyàwó rẹ̀ ó gbà fún àti ànábì ọlọ́ba tá a mọ̀ sí Lut wọ́n gbà fún kódókó lọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n ní èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìkan ló jẹ́ kẹ́bà àpá onítàárí ti sọ fún àwọn mẹ́ẹ̀ta ẹnìkan ni wọ́n jẹ́ mùmíní nìkan lórílẹ̀ gbogbo àwọn ẹ̀rọ kù wọn ò ní gbàgbọ́ wọn ò ní gbàgbọ́ so gbogbo àwọn mẹ́ẹ̀ta ẹ̀ náà wọ́n sọ pé ìsì kọlu líka omi iná búrọ̀ omi nǹkan alẹ́mọ́ ju mẹ́ta lọ wọ́n ní kejì dandan ni pé kéyìn ó pọ̀ tó bá ti dé mẹ́ta tó bá ti lè jẹ́ nǹkan ó ti tán so iná búrọ̀ omi nǹkan ayọwọ́ ẹni bá ti jẹ́ kèfèrí ọlọ́run ọba lẹ́yìn ẹ̀tọ́ tó jọ ń bẹ láàrin yín lásán lẹ́jọ́ máa ṣe tó bá ti jẹ́ mọ́ ẹ̀sìn ọlọ́run ọba èèyàn ò kì í compromise ẹ̀sìn ọlọ́run ọba lọ́dọ̀ lọ́dọ̀ ẹni tó bá jẹ́ kèfèrí a kì í compromise ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn kan lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà ní Islam a yẹ sọ pé ẹlẹ́sìn kejì kò sí dọ́njẹ́ bẹ́ẹ̀ a yẹ kó máa yọ ẹ̀sìn kan ní ẹ̀rọ náà lẹ̀sìn Islam bẹ́ẹ̀ yẹn bá kú tó bá sí Islam yóò wọ̀ náà ẹ̀bọ́n ò lè sọ lẹ́nu ìwé tó bá wà so ó ní ìnàbùrọ̀ ahùn mí nǹkan àjẹ́ ló ṣe yí pé kí ni o àti yọwọ́ yọsẹ̀ kúrò lọ́dọ̀ yín wọ́n mi máa ta àbùdú náà mi dùn ní là àwọn òṣàtẹ́ǹsì lẹ́yìn ọlọ́run ọba àwa ò lè bá yín sìn ín. kàfàrúnà bíkún wàbàdà bẹ́ẹ̀nàna wàbẹ́ẹ̀nà kùmọ̀lá àdáwàtú wàlébàgùdọ́ àbàdà. wọ́n ní àṣekèbè àdégbà yín gbọ́ láíláí àwa ò lè wá sin òòṣà mọ́ láéláé ọ̀tá àmọ́ kórìíra ara wa ni ó máa wà láàrin wa lọ àtàtú mìíràn bìlá ìwà ó dìgbà tẹ ẹ bá tó nígbàgbọ́ sọ́lá ọba eléyìí sọ́tùmù tẹ́hínà lọ́lọ́ba ti kà fún ní ayẹlẹ́ kẹrin ọlọ́ba ayégún mọ́ ya pé ìgbà tó bá tó nígbàgbọ́ sọ́lá ni àwọn ìní Ibrahim sọ àtàwọn tó nígbàgbọ́ sí i lọ́nà ni Ibrahim náà fi ń rinlẹ̀ fáwọn èèyàn bíi torí pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba gbogbo wọn pátá yányán òun náà ni wọ́n máa ń sọ fún àwọn ènìyàn tó ṣáájú wọn wọ́n ní ànábì Ibrahim ó tún sọ ọ̀rọ̀ míì tó jẹ́ yí pé ó fi ń yé wọn yẹn nínú sọ́tò àní am aya eighty one wọ́n máa pé oníwàkẹ́ ifá àkọ́ fún máa aṣọ́rọ́kìtún ó ní bóò ló ti jẹ́ pé èmi ànábì Ibrahim ìwà máa bẹ̀rù ẹbọ tẹ́ ń ṣe ìgádẹ́ ń ṣe ẹbọ pẹ̀lú ẹ̀ bóò lèmi ti fẹ́ bẹ̀rù ìgádẹ́ ń ṣe ẹbọ pẹ̀lú ẹ̀ wàlá takọ̀ fún náà ànákùn aṣèrọ́kìtàn bìlà. ẹ̀yin kò sì bẹ̀rù pé yìí ṣe sílùkù sọ̀rọ̀ ẹ̀dúró gbẹngbẹ́ng ẹ̀yẹ kọ́wà rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ni kó bá kẹ̀ tiẹ̀ yóò máa fi ṣe yóò máa fọwọ́ gbáyà pé ẹ̀sìn òun nìyí èyí tó máa bẹ̀rù ẹ̀ láti ṣàlàyé ẹ̀sìn tiẹ̀ ẹ̀ tí yóò bẹ̀rù ọlọ́run pé òun òun jọ̀tọ̀ ọlọ́run ìwọ tó wá jẹ́ mùsùlùmí ó tún máa fẹ̀sìn ẹ̀ pamọ́ ó lè àyànfẹ́ kí wọ́n mọ̀ pé mùsùlùmí lòun kò ẹ kó rí bẹ́ẹ̀ tó bí àwọn èèyàn ò fẹ́ kí wọ́n àwọn kan dáhùn mi pé tóbìnrin bá wà tó bá lo ìjáàbù tó ti gbogbo ẹ̀ wọ́n ti mọ̀ pé mùsùlùmí ni súrà mùsùlùmí ni wọ́n fẹ́ káyọ̀ mọ̀ pé mùsùlùmí láyàn so àwọn tó máa jẹ́ àwọn tí wọn ò fẹ́ràn sí náà wọ́n máa kórìíra rú ẹni bẹ́ẹ̀ ẹlòmíràn sọ pé torí ẹ̀ òun ò lò jáàbù mọ́ ẹ̀rọ ẹni nìkan fẹ́ràn ẹni tó jẹ́ pé ó bá fi irun gbọ́n rẹ lẹ̀ wọ́n fi àwọn ọdún ọ̀kẹ́ ah, mùsùlùmí délé náà bá ti náà nìkan ah, kó o kò wọ́n ti ń fi òun ṣe yẹ̀yẹ́ kó wọ́n fẹ́ kàn máa fárun gbọ́n ẹni tí ń jọ̀tọ̀ ọlọ́run ọba kò bẹ̀rù sọ pé ọ̀tọ̀ ọlọ́run lòun ọ̀dọ̀ wa jẹ́ ìgbẹ́dẹ́gbẹ́ ọlọ́run ọba òfin ní ẹ̀rí kankan tẹ́ ẹ lè tọ́ka sí kò síwèé kankan ìgbẹ́dẹ́ kan ní lẹ́rìí òjú wípé àwọn bàbá bàbá bàbá bàbá wa o nǹkan tí wọ́n ń ṣe nu ẹ̀rí yóò ju bá náà lọ sẹ́ẹ̀rí wá nù ẹ níwèé ẹ ní kankan ẹ ní kọ́ ọlọ́run ọba ló rán yín iṣẹ́ pé ọlọ́run ọba ló ránṣẹ́ sí yín pé nǹkan tí kẹ́ máa jọ́sìn fún ni so anabi ibrahim wa ń ṣàlàyé fún wa yín pé wọ́n ló ní fa innahu aduwwu li illa rabbil alamin lọ́dọ̀ àwọn afáwọn ní tẹ̀sí wọ́n ní ilá tó wà ń bẹ̀ yẹn wípé mùkọ́tì òní ìgbẹ́ nígbẹ́ mùkọ́tì òní wípé ọlọ́run ọba nígbà máa gbé àwọn èèyàn yìí jẹ́ ọ̀tá mi lágbájá nìkan ni kò jẹ́ ọ̀tá ọlọ́run ọba ọ̀kan lẹ̀kọ́ pẹ̀lú àwọn òòṣà yẹn rárá ọlọ́run ọba dá wà lọ́tọ̀ ni kò wà pẹ̀lú àwọn òòṣà ọlọ́run àlékọ́ ọlọ́run ọba pẹ̀lú àwọn òòṣà pé àmúgbẹ́ ẹgbẹ́ ìbàdàn sọ yìí pé gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ló jáde kó nu àyàfó olùkọ́ wọn nìkan olùkọ́ òsínú ọmọ akẹ́kọ̀ọ́ sọ ilà rọ́bàlẹ̀ àlàmì so ọlọ́run ọba ló jẹ́ pé òun ní kí ni rọ́bàlẹ̀ àlàmì ọlọ́run ọba ló jẹ́ pé òun ló ní gbogbo ẹ̀dá òun nìkan ní kí ni ọ̀rẹ́ tèmi so àwọn eléyìí àrèpọ̀ ọlọ́run bá pọ̀ mọ́ wọn láíláí so eléyìí nìkan tí anabi Ibrahim tí ó sọ fún àwọn èèyàn rẹ̀ náà. Alladhi khalaqani fahuwa yahdin so anabi ibrahim wa fẹ́ ṣàlàyé fún wọn bí ọlọ́run ọba gangan bí ọlọ́run ọba ti jẹ́ ó fẹ́ ṣàlàyé rẹ̀ fún àwọn ènìyàn wípé alákọ̀ọ́kọ́ nínú nǹkan tó jẹ́ pé ọlọ́run ọba tún ní táwọn òòṣà ò ní yàtọ̀ sí pé ká gbọ́ yàtọ̀ sí pé ká ṣèyàn láǹfààní yàtọ̀ sí pé káfìnira kan yàn gbogbo eléyìí ọlọ́run ọba ló ní mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ọba yìí ní alẹ̀ ní kọ́lá kọ́ ní ọlọ́run ọba yìí ni ọba tó ṣe wípé òun ló dá mi so kọ́líkù ọlọ́run ọba ló ní agbára lé lórí èyí lè má gbà pé ọlọ́run ọba kọ́ ló dá yín ẹ lè sọ pé òsàyí ló dá yín so ń ṣàlàyé fún ẹ pé ọlọ́run ọba yìí o òun ni ọba tó ṣe kí ni ọ òun lọ́ba tó ṣe wípé òun ló dá mi so ó ti jẹ́ kó yẹ wọn náà yìí pé òun ló dá gbogbo àwọn náà tán bẹ́ẹ̀ lẹ̀lẹ̀ bàbá yẹ kó lọ dẹ́ nìkan nu wa ẹni yòókù náà lè kílèmù wípé ọ̀yọ́kẹ́ káwọn ẹ̀wọ̀n lọ́gbẹ́ lọ́gbẹ́ pé àlẹ́dí kọ̀ lákọ̀ kùn ṣùgbọ́n tó ń gbé àlẹ́dí kọ̀ lákọ̀ ẹ bá nàgbẹ́ ẹnìkan tó dẹ́ni èèyàn kan òun náà lọ dá gbọ́ àwọn yòókù náà so ti fi yé wọn ṣùgbọ́n àyẹ̀tì nígbàgbọ́ wọn ló yẹ kó ṣàfitì ẹ̀sẹ̀ rẹ̀ ìpè ọlọ́run ọba èyí tó ṣe wípé òun ló dá mi fàáwà ya adì. òun náà wà á tó ṣe wípé ó tọ́ mi sọ́nà gbogbo tí mo ń sọ fún yìí tí mo fi bá yín sọ̀rọ̀ yìí ọlọ́run bá ní tọ́ mi sọ́nà sójà wa bẹ́ẹ̀ fún wọn pé ọlọ́run ló ń tọ́ mi sọ́nà ṣé ẹni bá ti jẹ́ dáín ọlọ́run ni ó máa tọ́ sọ́nà ó lè má mọ tí ó sọ ọlọ́run bó dẹ̀ sọ kọ́ bí ó ti sọ ó lè fà wúwọ́ yẹ àdìyí.

والذي هو يطعمني ويسقين والذي هو يطعمني ويسقين so lẹ́yìn wá gbà náà alẹ́bùrẹ́mù tó wá sọ báyìí pé ọlọ́run ọba yìí wúwà yùtẹ̀ ìmù ní wáyẹ̀sìkìnì bó dẹ̀ jẹ́ yí pé àwọn ọmọ ènìyàn òun là ń wá àrísìkì fúnra wa àwa là ń wárísìkì fúnra wa a máa sọ pé ibi tá a ti rárísìkì ibi tá a ti rárísìkì ṣùgbọ́n ẹni tó jẹ́ pé òun gangan lẹni tó ṣe sábà bí rárísìkì yẹn olọ́lọ́wọ́n bá òun ló jẹ́ pé tá a bá rí rárísìkì ẹni tá a kọ́kọ́ dúpẹ́ fún àwọn tá a jẹ́ mùsùlùmí òun àwọn pé alhamdulilayi lèdi àti amani wasakọ ọlọ́run ọba ló ṣe pé mo dúpẹ́ fọlọ́run tó ṣe pé òun ló fún mi lóúnjẹ òun náà ló lè ṣe ni o òun náà ló tún fún mi mú mu ìwọ ẹgbẹ́ wọn gẹ́gẹ́ ló ló strike fún ara rẹ ló dààmú ló wàhálà tó fi rí oúnjẹ tó fi rí nǹkan tó mu ọ̀hún àní sọ wípé òkò ọmọ òpé òní dúpẹ́ fọlọ́wọn bá ń torí ẹ̀ torí wípé n ti ń di oúnjẹ yẹn gangan ẹni tó mú dání òun náà lọ́lọ́ òun náà ni mọ́tò òjò n tí ó di gbogbo ohun tí à ń jẹ láyé òun ni mọ́tò àwọn ìlú kan bẹ lórílẹ̀ ayé lónìí ní bá a ti wà tí àsìkò tá a wà yìí náà ní ni lórílẹ̀ ayé láwọn ìlú kan ní lágbàáyé lónìí ní áfíríkà ní ìkíní báyìí tó yẹ pé ọlọ́run ọba ò ní kí òjò kó rọ̀ nínú ìlú wọn láì mọ̀ ẹyọ ọdún méjì rọ̀ nínú wọn. wọ́n dẹ̀ ní pé bójú òtún wa rán nínú wọn gbogbo nǹkan bá yẹn ló ti bàjẹ́ tán yẹn ee torí pé odidi màálù ó sì kú torí pé kò ní nǹkan tó fẹ́ mu kò ní nǹkan tó fẹ́ jẹ ìlú ìsẹ́ni ìlú àwọn tó ń jẹ́ pé wọ́n tún sẹ̀sìn ọlọ́mọba náà ni wọ́n ń jẹ́sìn fọlọ́mọba tẹ́ ẹ báyìí àwọn apá ńlá ńlá tẹ́ àwọn èèyàn wa ń kún bẹ́ẹ̀ wọ́n ní màmá ó máa mú ọmọ rẹ̀ lọ ó máa mú ọmọ mẹ́ta dání tí ó máa mú lọ báyìí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó ń mú dání tí kan bá kú kò ní wò lẹ́yìn tó wọ́n ń wó lọ ni tògbè tó wá ní kó ọmọ adólè tó kún yàrá yòókù náà kù dókòwò tó ti róúnjẹ lórílẹ̀-èdè àgbáyé tá wáyé náà nìyí tẹ́gbọ́n lọ́wọ́ bò ní kójú òwúrọ̀ ń bẹ̀ rárá pẹ̀pẹ́ àwọn tó ń jẹ́ àwọn kẹfìrí ọlọ́run náà ṣe tó wọn lọ gbóúnjẹ fún wọn. so ọlọ́run ọba òun gangan àwa ò mọ rírì arísìkì bẹ̀ tí bàbá ẹgbẹ́ àwọn àlàyé arísìkì yẹn fún ara wa àwọn kan máa wọ wípé kò sí problem lórí mò ń ṣiṣẹ́ náà tó bá ti parí oṣù gbogbo oṣù mi tó kí wọ́n á ní tó wá lé bẹ̀rùn tọ́lọ́wọ́n bá ní à oṣù gbogbo owó tá à ń ṣe lórí ayé tá à ń ṣe gbogbo ẹ̀ à ń sowó à ń ṣe gbogbo ẹ̀ à ń ṣe kíní kan ká lè bá àṣẹ kíní kan ara kankan ẹ̀jẹ̀ kọ́ lọ́wọ́ gbogbo ojú rẹ̀ dúró kó bá lọ́wọ́ bọ́ lórí ayé à lé ní kankan mọ́ ká máa jẹ́wọ́ àmọ́ nílé ọlọ́run nìyí ọlọ́run ní wàfí sàmà ìrísìkùkùn ọlọ́run ni sánmà ní lásìkò yìí wà àwa tá a mú dúró nìyí èyí kàrò pé lẹ́ẹ̀lẹ́ni tó ràn mí ní kó dààmú nítorí ẹ̀ má wàhálà nítorí ẹ̀ so ẹni tó ní kíní yẹn ó ti máa tó ń di àrísìkì ó máa ń di ó ní òjò nídìí ọlọ́run bá ní ọlọ́run òjò nídìí so ṣùgbọ́n àwọn àmọ́ wòye pé àwa là ń sásìkì fúnra wa ṣùgbọ́n ká má wa lójú torí ẹ̀ ṣé ẹni tó yẹ pé òun ló ṣe kíni o òun ló ní kíní yẹn láti bẹ̀rẹ̀ ọlọ́run ní ànábì Ibrahim sọ pé wà lẹ́dí wúwa yùtì ímú ní wáyẹ̀sì ọlọ́run ọba yìí òun ni ọba tó ṣe wípé òun ní ń fún mi lóúnjẹ òun náà ní sì tó ń fún mi ní mímu sọ ọlọ́run ọba yìí lọ́ba tó ṣe pé ó ń fún mi ní oúnjẹ. So, ọlọ́run ọba òun náà yẹ kí ni o òun náà ló sì tún fún mi ní mímu so ó ṣàlàyé bá ń fún wọn láti jẹ́ pé kí wọ́n lè bá a mọ títóbi ọlọ́run ọba òṣìṣẹ́ ọlọ́run ọba ó sọ fún àwọn sọ̀háábà nígbà tí àwọn sọ̀háábà tí òṣìṣẹ́ ọlọ́run ọba ó gbààwẹ̀ láì jẹ sàárì nǹkan tá ń pè ní àwẹ̀ àìjẹsàárì ó náà ní àlùmísọ́ọ̀lù kéèyàn gbá rẹ̀ kéèyàn má jẹ sàárè ó ní àlùfíṣọ́ọ̀dù àwọn tí wọ́n já wọn ànábí ọlọ́run ọba wọn máa gbàdúrà àwẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ò fẹ́ káwọn máa gbàdúrà àwẹ̀ bẹ́ẹ̀ àwọn sábà náà fẹ́ kọ́ sòṣìṣẹ́ ọlọ́run ọba pé àwọn ọmọ gbàwí sọ sọlọ́run alẹ́ gbàwí sọ ọlọ́run ọba a máa ṣe kí ni o yùtì ímú ni wáyé skí ọlọ́run ọba máa fún mi ní oúnjẹ ọlọ́run ọba máa ni o àdè máa fún mi ní mímu so àwọn ànábí ọlọ́run ọba ìtí wọ́n sọ mẹ́rin pé ọlọ́ba máa ń fún wọn kéde pé wọ́n máa rí pé àwọn kéde pé ọlọ́rẹ́ wọn dọ́sán àwẹ̀ ọlọ́run àgbo oúnjẹ fún wọn tí wọ́n máa jẹ oúnjẹ kọ́ bẹ́ẹ̀ kọ́ ọlọ́ba máa fún wọn ní kúwà agbára láti lè ṣe dáwà nǹkan tí àwa ò lè ṣe àwọn tó ń jẹ́ àwọn ànábí ọlọ́run ọba ọlọ́run jẹ́ kí wọ́n ní agbára rẹ̀ òṣìṣẹ́ ọlọ́ba wà ara àwọn tó máa rí i pé kúwà tó ń ṣe kíni o ó tún wà mẹ́ẹ̀. sọ́lá bá ń fún wọn ní àwọn kúwà láti lè fi ṣe dá wa àwọn máa dàgbà tí wọ́n ti jẹun nígbà tó ń ṣe kíni o nígbà tí wọ́n ti mu sọ́lá bá máa ṣe bẹ́ẹ̀ fún wọn àbá ní àgbẹ̀ ìta gbọ́dọ̀ gbọ́ yé ni ṣùgbọ́n láwọn bí Ibrahim sọ iná ni pé ìtààmù tí a ń jẹ gangan lójú ayé Ọlọ́run bá ló ń ṣe sábàbí ẹ̀ fún tó ń fi rí oúnjẹ jẹ mímu tó ń mu lórí ayọ̀ kí ló ọlọ́run bá ló ń ṣe kí ni o ló ń ṣe sábàbí ẹ̀ láti lè máa sọ pé àwọn òòsàn ayé yìí àwọn kọ́ ni wọ́n ń ṣe kí ni o àlè ìtàn ìmọ̀ fúnni lóúnjẹ àwọn kọ́ ni wọ́n ń ṣe fún yín àsákìyù ìmọ̀ fúnni lómi mu àwọn òsàn kọ́ ni wọ́n ń ṣe náà. wa idha maritu fa huwa yashfin. wa idha maritu fa huwa yashfin. ó wá ní wa idha maritu ìgbàkigbà tí mo bá wá sàárẹ̀ fàwúwà yẹ́sùfì ọlọ́run ọba ìlọba tí máa ṣèwòsàn fún mi so àwọn apá àǹjẹ́ kò yẹ ń bẹ̀rẹ̀ pé ànábì Ibrahim ta ló jẹ́ kó sàárẹ̀ tó bá sàárẹ̀ ó yẹ kó sọ pé ọlọ́run ọba yìí wàhúwà lẹ̀dí yùmùrídù ní fàwúwà kí ni ọ húwà lẹ̀dí húwà yùmùrídù ní kí ni ọ wáyé speed ọ̀rọ̀ sọ pé ọlọ́run ọba lọba tó ṣe yí pé ì máa fi àárẹ̀ ṣe mí ìsì tó kí ni o ì máa wò mí sàn wọ́n ní ìtòsí bẹ̀rẹ̀ ni pé àlẹ́ ádámù máa àlọ́ ìmọ̀ lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba ó máa ń dáa púpọ̀ jù torí pé a máa ń fẹ́ ká lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba gbogbo tó bá ti jẹ́ dáadáa bí láwọn yẹn ti ṣe mistake nìyẹn àwọn kan sọ pé gbogbo dáadáa ọ̀dọ̀ ọlọ́run ló ti wá àbọ̀lọ̀ ní olùgbàgbọ́ báyẹn àti dáadáa àtàbúrú ọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá kullun min indillah ọ̀dọ̀ ọlọ́run bóyá pé lọ́dọ̀ ọlọ́run ọba dáadáa gbogbo ẹ̀ <laughs> so dáadáa gbogbo ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwa làwọn ọmọ ọ̀sẹ̀ pé ìkan ni aburú ìkan ni dáadáa ìgbàdàbà ìgbà mìíràn gbé aburú ṣẹlẹ̀ sí ìyàn míì abudu wa ṣẹlẹ̀ sí ẹni ẹ oní àmú débì kan wọ́n kàn lè bẹ́ẹ̀ nìkan lè kú òlé ó fìyà jẹ ó wá pàdé nìkan ó wá tibẹ̀ dọlọ́lá wọ́n á máa sọ pé wọ́n ní bẹ́ẹ̀ aburú yẹn ló ti lọ síbi tóbi dọlọ́lá àmọ́ kò ní jábúrú mo ti di dáadáa náà nù. sọlá bí àwọn ọmọ èèyàn rere wà burú àbẹ̀ lọ́dọ̀ ọlọ́run ba gbogbo ẹ̀ náà rere lọ́dọ̀ ọlọ́run. ṣùgbọ́n agbọ́dọ̀ a máa mú wá wípé dábà fẹ́ máa sọ̀rọ̀ dábà fẹ́ máa lo adam máa lọ tí rere a máa sàbí ti rere sọ́dọ̀ ọ̀lọ́ láwọn fẹ́ sàbí ti aburú a kàn lọ lo bíi nǹkan kan tí ó jẹ́ bíi ìpamọ́ tàbá ẹnu sọ́ọ̀tù jìn ní sibáyì àwọn àlùjọ̀nú ní wà á ná lánàdìrí àṣàrùn òrí dàbí máa ń filẹ̀ árúdì. àmú àárọ̀ dàbí rọ́bùn rọ́ṣàdá wọ́n ní àwọn àlìjànú àmọ́ bóyá burú wọ́n lò ní mọ́júlù rí dàbí máa ń fẹ́ àrùdì bóyá burú ni wọ́n gbèrò ro wọ́n lò ní passive voice pé àmọ́ bóyá burú ni wọ́n gbèrò ro àwọn tó wà lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀ hamu arada bihim rabbuhum rashada àbí ọlọ́run wá sí àlọ́ hamu arada bihim rabbuhum rashada àbọ́lọ́hún ọba wọn ó gbèrò dáadáa rò wọ́n ìtọ́sọ́nà rò wọ́n so wọ́n wá bu kọ́lọ́hún ọba jáde níbi tó ti jẹ́ kíni o tó ti jẹ́ dáadáa ibi tó ti jẹ́ aburú náà kíni o wọ́n fi pamọ́ so irú ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ ẹni tó bá ti ní ẹ̀kọ́ èèyàn máa ní alẹ́ adábú kíni o ma Allah so ti ní ọlọ́run bá ní túmọ̀ kọ́ èèyàn lọ́rọ̀ sísọ so ó máa ń kọ́ àwọn ànábẹ́ ọlọ́run bá lọ́rọ̀ sísọ so èèyàn gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ sísọ Islam ó tún máa kọ́ mùsùlùmí lọ́rọ̀ sísọ ọ̀rọ̀ tó sọ ni tó fi ní ṣe mistake ọ̀rọ̀ tó sọ ni onígbùn gẹ́lì mistake máa ń kọ́ àwọn èèyàn òṣìṣẹ́ ọlọ́pàá sọ yẹn pé ẹ ìgbọ́dọ̀ tí wọ́n sọ yìí pé ẹnìkan ló ṣe dáadáa fún yín ẹ kọ́kọ́ dúpẹ́ fọlọ́run ọba náà ẹ wà ní súnmà ẹ sọ pé wà ẹ sọ pé wà ó súnmà ẹni ẹlẹ́lu súnmà lẹ́sẹ̀ rẹ̀ lò mẹ́ta bá dúpẹ́ fọlọ́run pé mo dúpẹ́ fún ọlọ́run ọba o lẹ́yìn náà tó ti wá ṣe mo sì wá dúpẹ́ fún wọ̀nyí so ẹ̀jẹ̀ kí mo dúpẹ́ fún àtọ́lọ́run àgbà ẹgbẹ́ ni ẹlọ́wà bí wọ́n síwájú ọlọ́run ọ̀pọ̀ so Islam ni máa ṣe kí ni o ní máa kọ́ ọ̀yàn ní ọ̀rọ̀ sísọ so O kọ́ ẹrú rẹ̀ tí ṣe anabi Ibrahim alayhisalatu wasalam O kọ́ ní ọ̀rọ̀ sísọ pé wáyídá maritu fàáwà yẹsùfì. so nígbà tí mo bá ṣàárẹ̀ ọlọ́run ọba ìrọ̀lẹ́sẹ̀ kí ni o òun ló máa ń jẹ́ ẹni tí máa ń ṣe àwòsàn mi so ọlọ́run ọba ìṣọba tí máa ń ṣàárẹ̀ tẹ̀gbẹ́ náà dísìkà wà lẹ́gbẹ́ ọlọ́run ọba sọ yìí pé mo sì ṣàárẹ̀ ìwọ ọmọ èèyàn ò sì wá kí mi lọ́wọ́ díjọ́ bẹ́ẹ̀ dàlí kìámà àmì ọmọ ẹ̀ pé ìwọ ọlọ́run bá yẹ sáàárẹ̀ ní ìgbé bá wá kí ọ àní ọmọ pé ẹrú mi kan ló jẹ́ mùsùlùmí olójẹ́ kí ni o ẹni tó sáàárẹ̀ o sì lọ kí ọlọ́run bá máa fi ra rẹ̀ represent ọmọ èèyàn sọkọ̀sọ́ pọ́lọ́run bá jẹ́ ọba tí máa sáàárẹ̀ so ọlọ́run bá yìí ò kìí ṣe ọba tí ì máa ṣe àárẹ̀ ṣùgbọ́n a máa fi àárẹ̀ òun náà ni pé kí ni o òun náà ni máa jẹ́ ẹni tí máa ń wo ọmọ èèyàn sàn wọn á ní ìwòsàn tọ́lọ́wọ́ ba ṣèfà òun láàyò gàdérù sàkùnmọ́ ìwòsàn kan tí bá fẹ́ wó èèyàn sàn kì í sí àárẹ̀ kankan kù lára sọ̀rọ̀ bí pé tí ẹ̀ bá ń jẹun tí ń sàárẹ̀ èèyàn gbọ́dọ̀ àbá kí ẹni tó ń sàárẹ̀ èyí ó máa bẹ lọ́wọ́ ìwọ ọlọ́run bá ìwòsàn rẹ ní kóòsì ó dàgbà káwọn dókítà máa fún ọ lábẹ́rẹ́ kó máa fún ọ lóògùn ó bá wọn bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá pé ìwọ ọlọ́run bá ìwòsàn rẹ mo fẹ́ kó o ṣe fún mi. tó gbé dókítà bá fún ọ lábẹ́rẹ́ bá fún ọ lóògùn ẹlòmíràn ọlọ́gbọ́n bá wo typhoid bá mi délé báyìí yóò tún ti kì máa yóò tún para. tó gbé kí o kò ṣàdúrà so àwọn tó ń tọ́jú ẹ̀ ló ti gbà pé wọ́n tọ́jú òun so tó má ti wá kó bẹ́ẹ̀ àwọn yẹn bá ti dé níbi typhoid wọ́n sọ pé ẹ̀jẹ̀ tó ń lọ àgbo sí ẹ̀jẹ̀ tó ń ṣe kíní kan sí iṣẹ́ ìgbọ́n sọ pé ẹ̀jẹ̀ tọrọ pé kọ́lọ́ ọba ó fún yín ní ìwòsàn láàyò gáàdìrú sákùnmán. so ló fi jẹ́ pé ní àwọn àdúrà tá a máa ń ṣe fún ẹ̀ta bá lọ bá nígbà tá a rè ò bá yá á ní àlàó máa ṣ láṣìfà àdínlá ṣìfà òkà ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́ba tí wọ́n wó yàn sàn ṣé wó sàn láṣìfà ìlà ṣìfà òkà kò sí wòsàn kankan tó wà láyé yìí tẹ́nìkan lè ṣe fún yàn àfi wòsàn ọlọ́run tó wà bábá lówó òwò yàn sẹ́ni kan kò tó bẹ́ẹ̀ kò sí dẹ́fẹ́ fún ẹni ọba àdá gbogbo dips ìbò kò léwu kò lé kò lé kò lé ṣe kankan fún ọlọ́run bá ti ṣe bẹ́ẹ̀ fáwọn àwọn àṣìfà la yugadiru sakuma fashfi anta shafi ṣe wòsàn so ìwọ ọlọ́run ọba lọba tí máa jẹ́ kí ni o tí máa ṣe wòsàn so lẹ́yìn wá gbà náà láwọn gbólóhùn tá a máa sọ lélẹ̀ níwájú ọ̀nà ọ̀tún wá sọ síwájú náà. wàlẹ́dí yumi tòní sọmọ yòóyè. lẹ́yìn wá gbà náà ni wàlẹ́dí yumi tòní sọmọ yòóyè ọlọ́run ọba tí mò ń sọ yìí òun lọ́ba tó ṣe pé yùmí tù ní òun ni ó pa mí ẹni kó o lè pa mí òsàdá gbélé yóò lè pa mí àlẹ́dí yùmí tù ní ó sọ àwọn nǹkan tó lọ́wọ́ bá ní agbára lórí ẹ̀ tí ó sẹ́ni kankan tó lágbára lórí ẹ̀ ìmọ̀ tàtúkà pààyàn ọlọ́wọ́ bá lónìí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹ̀mọ èèyàn tẹ́nìkan bá ti kú báyìí á pé ah, lágbájá báyìí òun ló pa á báyìí òun ló ṣe kíní ọlọ́ba kan sáwọn ẹni asbáàbù ni sábàbí ni tọ́lọ́ba wa lẹ́yìn òtí ṣetán àti kú so sábà ìtọ́jẹ́ kí mùmìnira ọkọ̀ tún ìmánì ẹ̀ ṣe ní kọ́kọ́ nìyẹn pé kí ọkọ̀ mọ̀ pé ah tí wọ́n bá lẹ́yìn kú kò sí tó kàn yẹn ju pé so iná ní láìwá iná ilé ìrọ̀jú tó pọ̀ ọlọ́kàn jẹ bẹ̀kọ́ wọn kọ́ máa sọ pé lágbájá ló ah wọ́n ti pa ọmọ yìí tó lọ́n a sì sọ fún o <laughs> so ẹ̀ <laughs> gbọ́dọ̀ tún ìmánì ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ ọlọ́run ọba tó ṣe wípé òun ni ó pa mí lẹ́yìn ìgbà tó bá pa mí tán súnmọ́ yìí òun náà ni ó tún wá ṣe mí lẹ́mìí torí pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ara nǹkan táwọn kèfèrí ìgbàgbọ́ táwọn kèfèrí ò ní rárá òun náà ni wípé kí wọ́n ní àlè ìmánù bilibati pé ọlọ́run bó gba àwọn dìde ìgbàgbọ́ pé ọlọ́run gba àwọn dìde àwọn kèfèrí ò ní. àwọn kan gbé téèyàn bá ti kú tó ti jẹrà tán kò sí ẹ̀dọ́ kàn wà láyé lásán lóyún fún ọmọ sí gbogbo nǹkan tó so wọn ò ní ìgbàgbọ́ pé ọlọ́run ọba ó gbé àwọn tó yẹ pé ó tún sábà fún wọn pé ọlọ́run ọba yìí o yùmí tún ni súnmọ́ yìí. nam. والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين ó ní wà lẹ́dí àtìmọ̀ù àyàgbèrọ̀lì kọ̀tí àti ọ̀mọ̀dí. so òun náà wà ní gbogbo ẹni tó bá ti jẹ́ ẹni tó bá ń ṣe dáwà fáwọn ènìyàn ẹni tó bá ń ṣe dáwà fáwọn ènìyàn o gbọ́dọ̀ ríra rẹ pé ìwọ ló jẹ́ ẹni tó mọ àwọn tó ń jáwọn ànábí ọlọ́run ọba gan-an náà àwọn náà tún ń tọrọ àforíjì iwájú ọlọ́run so ó ní èèyàn ń sọ pé ah èmi ò èmi ìṣẹlẹ́sẹ̀ wọ̀lẹ́dì atmau ọlọ́run ọba ilẹ̀ ni tó ṣe wí pé mò ń ràn kàn mò ń ẹ̀sìpẹ́tì pé àyàgbéraàlì ìkọ̀tì àti kó jẹ́ pé òun ni ó ṣàforíjì àwọn àṣìṣe tèmi náà yàwó mọ̀ dí ọjọ́ ẹ̀san tó jẹ́ pé àwọn afáà tí wọ́n túmọ̀ tẹ̀síìlì pé eh, ó kó jẹ́ ẹ̀kọ̀tọ̀ eh, yáyà wípé àwọn àṣìṣe ẹ̀ṣẹ̀ mi tó àwọn afáà wa lọ ka wípé pé àwọn ẹ̀ṣẹ̀ tí anabi Ibrahim tí wọ́n bá anabi Ibrahim pa àwọn ọ̀rọ̀ kan ipe ó sọ wípé ìgbà tí wọ́n fẹ́ mú lọ síbi òòṣà wọ́n lọ sọ pé ìní sẹ́kìm pé ara mi ò yá ilé tẹ̀lé yín lọ pé àwọn èèyàn ní pé àdìsí wà lórí ẹ̀ wípé àwọn irọ́ mẹ́ta kan tó yẹ pé wá látọ̀dọ̀ kí ni anabi Ibrahim wọ́n ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé anabi ibrahim nígbà tí wọ́n dé tó ti pa tó ti kún gbogbo àwọn òòṣà wọn lẹ̀ pẹ̀lú àdá tó wá gbé àáké sórí ètò jẹ́ pé jágbàlagbà nù wọn ó wá ní pé ẹ̀wù ẹ̀bẹ̀ lọ́wọ́ kíni o bali fàdà wù kẹ̀bí rohom àdà àgbàlagbà nù wọn yẹn olóṣè kíni o olóṣè kíni yẹn ẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀ yóò ṣàlàyé fún yín pé òun ló fìyà jẹ gbogbo wọn so lẹ́yìn wá gbà náà wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta onáà nígbà tí ọba kan tí wọ́n ní kí wọ́n lọ mú ìyàwó Ibrahim wá tí wọ́n mú Ibrahim náà dé bẹ́ẹ̀ á ní Ibrahim bó lẹ́ni ti jẹ́ sí ọ ó ní ọmọ àyá mi lóbìnrin ni so wọ́n ní àwọn kan wá máa wò pé báyà àní Ibrahim ni pé kọ́lọ́ ọ̀bọ forí ẹ̀ṣẹ̀ yẹn jì òun ṣùgbọ́n àwọn àfọ̀ gbà bẹ́ẹ̀ wọ́n ní aláwọ̀kọ́ ni pé dáwà táwọn ibi Ibrahim ń ṣe yìí dáwà bẹ̀rẹ̀ ayé rẹ̀ ni dáwà àkọ́kọ́ ni ó ń ṣe dáwà yẹn lọ́wọ́lọ́wọ́ so ìṣẹ̀lẹ̀ tí a sọ yóò tí ìṣẹ̀lẹ̀ yìí pé wọ́n bẹ́ẹ̀ lọ ṣe kí ni wọ́n bẹ́ẹ̀ lọ sin òòsà àwọn afáṣọlá fún un ara ó kàn ń tọrọ àwọn àṣìṣe nípa pé kéèyàn máa sọ pé èyàn kéèyàn máa ríra rẹ̀ lẹ́tọ́ jẹ́ lẹ́sẹ̀ ní kéde pé àwọn èèyàn ni wọ́n ń ṣàlàyé èyí tá a dẹ̀ tí wọ́n gbọ́ náà wọ́n ní àwọn apá ni pé eléyìí ń gẹ̀ ṣe irọ́ kankan lọ́dọ̀ àwọn apá ọ̀nà pé ní kí ni o máa rí ìdí ni àwọn kan tẹ́ pé a fi ń pe àwọn èèyàn lákìyèsí sí nǹkan alákọ̀ọ́ pé ìní sẹ́kì mo jẹ́ ń tá àárẹ̀ ń ṣe lọ́dọ̀ màá rí ìdí so mo jẹ́ dá ara ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ dáwọn tí wọ́n ń sọ̀sọ̀ agbá yìí pé eh, òòsà wọn ní ilmul ghaib so táàrẹ̀ bá ń ṣe mi ọ̀yẹ́ kẹ́ ẹ lè mọ̀ tóòtọ́ yìí pé ara ẹ̀ ń ṣe mi tóòtọ́ so ìbàdàn dẹ́ẹ̀dẹ́ balifala ó kẹbi irun àdá wọ́n dẹ̀ rí kí nínú ẹ̀ ó mọ̀ pé làákàyè wọn ló pèsè làákàyè pé àwọn náà mọ̀ pé àgbàlagbà wọn ò lè ṣe kí o kò lè ṣe bẹ́ẹ̀ so ẹlẹ́gẹ̀dá ni pé ó ní pé ọmọ ìyá mi lóbìnrin eléyìí nínú Islam ìyàwó yẹn náà nínú Islam gẹ́gẹ́ ọmọ ìyá yẹn lóbìnrin náà ni so kò sí nǹkan tó burú so kò tó wáyé sẹ́wà jẹ́ ìyàwó yẹn so ọmọ ìyá yẹn lóbìnrin náà ni so sista yẹn nínú Islam náà ni so kọ́ bàbá <laughs> so pé ọgbọ́n ni láti lè ṣe àwọn kankan kékeré kì í ṣe strategy ni so kọ́ lọ́ba kó rẹ̀ lọ́wọ́ so wọ́n náà máa gbé ó ní wà lẹ́dí àtìmáwù àyàgùfẹ́rọ́lì kọ̀tí àti ìyàwó máa di ọlọ́run ọba òun náà ni mò ń expect yìí pé kó ṣàforíjì àwọn mistake mi kí ọlọ́run ọba ó ṣàforíjì ẹ̀ fún mi tó bá jẹ́ pé ó di kíni olùbá dijọ́ gbèǹde alkiyama so ìkan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn tó ti wà nígbà àjà ìlì àdìsíkan àwọn muslim yàrá wa Aisha ló gbà wá kọ́lọ́n kó bá a yọ́nú sí i ó ní kúlítù ya Rasulullah ó ní mo ní ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba ìnábìnà Judean ó rí ọmọ Judean kánà pìlìjà ìlíyà yẹsùlù rahim nígbà tó wà nígbà ìmọ̀kan eléyìí ó gba Islam a máa ru mọ̀lẹ́bí pọ̀ wàyú tí mùsùlùmí a máa fáwọn èèyàn ló ń jẹ fàálì dálíkà náà fi hù ṣé gbogbo tó ṣe ẹ lè ṣe láǹfààní gbogbo dáadáa ló ṣe é ṣùgbọ́n kò padà jẹ́ mùsùlùmí tó fi kú ẹ̀ṣẹ́ ọlọ́run bá ní kọ́ọ́lá láà kò lè ṣe láǹfààní o yóò padà wọ́n náà ni o ìnáwó lamiyekul yauman rọ̀bí fìlì ìkọ̀tí àti ìyàwómọ̀dì kò sọ́jọ́ kan rí pé ìwọ ọlọ́run ọba mi kọ́ adójú ọlọ́run pé ìwọ ọlọ́run ọba ṣàforíjì gíní o àforíjì àwa àṣìṣe mi fún mi ní ọjọ́ ẹ̀san olùgbé kò nígbàgbọ́ ní ọlọ́run àìnígbàgbọ́ ẹnu ọlọ́run ọba tẹ́ bá nígbàgbọ́ ní ọlọ́run yẹn gbọ́dọ̀ máa tọrọ àforíjì náà bẹ́ẹ̀ tẹ́ kí wọ́n máa ṣe dára tó kó sì máa tọrọ àforíjì lórí kíni o lórí àwọn àwọn àṣìṣe rẹ̀ náà. Rabbi abili hukman wa alikini bis-salihin. Lẹ́yìn ìgbà tí Anabi Ibrahim lẹ́yìn ìgbà tí Anabi Ibrahim ṣe qualities ọlọ́run ọba so lẹ́yìn ìgbà tó sọ àwọn qualities ọlọ́run ọba tán ọlọ́run ọba máa ń fẹ́ kéèyàn ó sọ àwọn tóun ọlọ́run ọba ní pé ìwọ ọlọ́run ọba ìwọ lọba tó dá mi ìwọ ló ń fún mi lóúnjẹ ìwọ ló ń fún mi ní mímu so gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ló máa fẹ́ kéèyàn ó sọ síwájú kó jí rẹ̀ bẹ́ẹ̀ àlítèrọ́f kó jí rẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ ọlọ́run tí ẹ̀ bá ti wá jí rẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ ọlọ́run inú ọlọ́run ọba ó ti dùn sí ìyàn tàyányá ọ̀rọ̀ yẹn sọ pé wọn ò jẹ́ kankan tọ́lá sọ pé wọn ò jẹ́ kankan wájú ọlọ́run lẹ́yìn náà ọmọ èèyàn wá lè ṣàdúrà gbàna ọlọ́run bá ní so lẹ́yìn ìgbà náà ló fi jẹ́ pé gbogbo àdúrà tá a bá ń ṣe wọ́n máa fẹ́ kó jẹ́ pé díkùn ló máa wọ́n wájú ẹ̀ a máa náà fún wa lọ́la náà sọlá ń bá fún wa pé lẹ́yìn náà ànábì Ibrahim wa sọ báyìí pé Rabbi abli hukman ìwọ ọlọ́run ọba fitami lọ́rẹ̀ hukman ìmà àti fam ìmà àtàgbọ́yé àgbọ́yé ó ṣe pàtàkì jù nínú ẹ̀sìn ọlọ́run ọba ọ̀ṣọ́lọ́ba ní pé ẹni tó lọ́wọ́ bá bá gbé rere rò ìfà kí o fi di ọlọ́run fún lágbóyè ni èèyàn máa ń tọrẹ lọ́dọ̀ ọlọ́run ni àdúrà ní ọmọ tọ́lọ́ ọ̀hún pé ọlọ́run fún mi lágbọ̀yé ẹ̀sìn kò yẹ kó kàn án fẹ́ lágídó fẹ́ gbọ́yé ọlọ́run máa fún yàn lágbọ̀yé ẹ̀sìn yóò sọ́dún ọ̀run fún yàn ní ẹ̀sìn òṣèṣe kò rọrùn kí òdo lè máa ṣe kò rọrùn sọtẹ́ ẹ̀ bá ti lágbọ̀yé rẹ̀ nǹkan tẹ́yà bá ti gbọ́yé lọ́dọ̀ ọlọ́run ọba ànábì ọlọ́run ní nítorí abli ukman ọlọ́run ọba fún mi ní àgbọ́yé fáàmù làwọn afọ́ńtẹ́fsì ni wọ́n pè ọlọ́run fún mi ní àgbọ́yé ẹ̀sìn kí n lè máa gbẹ́sìn ọlọ́run ọba yé dáadáa ṣùgbọ́n ọlọ́run ọba ti ṣe ní kíni o ànábì ọlọ́run ọba àbáníkàtúmẹ̀ nínú ìbúwà ìjà ànábì ọlọ́run ọba ṣùgbọ́n ọlọ́run ọba ti ṣe lánàbí ọlọ́run ọba ẹgbẹ́ tó wàhálẹ́ẹ̀kùnní bí sọ́ọ̀lì. ó ní ìwọ ọlọ́run ọba ẹ̀wọ̀n bó ti tọrọ àdúrà lọ́sọ̀ máa pé àwọn ànábì ọlọ́run ọba àwọn èè gbàgbé àlìkìámà ọ̀pọ̀lọpọ̀ adáǹ tọrọ àdúrà lè láyé lónìí àdìgbàgbé àlìkìámà. àdúrà wọn kọ́ ní lọ bí ẹ̀sìn náà èyí wọn máa tọrọ fáàmù àgbo ẹ̀sìn nìyẹn ọkọ máa tọrọ láyé ah! owó kọ́kọ́ ni ah! iṣẹ́ mi ọlọ́run mo ti fẹ́ dojú rù bàbá ràn mí lọ́wọ́ jẹ́ ó ṣe kíní kan kíní kan kíní kan àwọn ọmọ náà fẹ́ mú yàn bí mẹ́ta èmi ní kọ́lọ́ jẹ́ wọ́n mú o wọ́n fẹ́ ṣe kíní kan èmi ní kọ́lọ́ ìjẹ́ ní kálá mẹ́rán kan sọ̀rọ̀ kò ní kọ́kọ́ tọrọ tó jẹ́ kíní o tó jẹ́ ẹ̀sìn tọ́lọ́run. wọ́n àwọn tó ń ṣáájú lọ nǹkan tó jẹ mọ́ bíi pé bóòlù ẹ̀sìn wọn ò ti lékún bóòlù àlìkíyàmọ́ àwọn ò ti ní bàjẹ́ òun ló máa ń kọ́ múmú láyà wọn jù bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yàn ilé ayé ni ẹlẹ́gbẹ̀ẹ́ tọrọ àdúrà láti bẹ̀rẹ̀ báyìí tí ó fi dópin ilé ayé ni ilé ayé ni ẹ ẹ lè wá lè rí àwọn tí wọ́n ṣe mùsùlùmí wọn ò ní sọ̀rọ̀ àlè kíámà láìláì pé ọlọ́run jẹ́ wọlé ológo ó kàn lè wọ́n lè máa ṣe wáàsí pé a wọlé ológo bẹ̀t pé gbogbo àdúrà tó fẹ́ ṣe pátá yẹn ilé ayé ni àwọn ọ̀tá mi kọ́mọ́yọ̀ so so ló fi jẹ́ pé àwa tá a jẹ́ mùsùlùmí. àdúrà tó máa gbọ́dọ̀ máa wáyé lọ́dọ̀ wa alákọ̀ọ́ ni pé báwo ni ìmánì wọn ó ti lékún ọlọ́run méje ìmánì mi ó yòrò iye gbọ́dọ̀ gbogbo kó jẹ́ kí àgbọ̀yé ẹ̀sìn wà lọ gbèsè ayé mi alákọ̀ọ́ àdúrà mùsùlùmí nù lẹ́yìn wá gbàdúrà ni pé báwo làkè ámà mi ò ti ní dàrú náà àwọn tó jẹ́ pé ọlọ́run ọba gangan ló rán wọn ń sẹ́ni o ó rán jìbìrì sí wọn o ẹgbẹ́ òwe àlìkíámọ̀ ti sú ọ nǹkan tó kàn kù ní ayé yìí nìkan ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà àdúrà àwọn tó jẹ́ ni pé àdúrà àwọn tó jẹ́ àwọn ẹni ṣáájú lọ ẹ lọ gbogbo àwọn àsìkárò òjíṣẹ́ ọlọ́run ọba àdúrà àwọn ọmọ ń ṣe kí o yóò sùn mọ́ ẹni tí ó jẹ́ kí o èyí tí ó jẹ́ ẹ̀sìn níbi ẹ̀sìn gbogbo àwọn kan báyìí a gbọ́dọ̀ máa tọrọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba pé iṣẹ́ tá à ń ṣe àmọ́ ni ọlọ́run gbà lọ́wọ́ wa torí kó lè wúrò fún alálìkè àmọ́ ìyẹn ni ká kọ́ṣe àwọn tó ń jẹ́ àwọn ànábí ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ ká lè bá àjẹ tó ṣe yí pé níwájú ọlọ́run ọba àwọn àdúrà yẹn ọlọ́run ọba ó tún wá lò ní sábàbí fún ọlọ́run bá ti mọ̀ fún fẹ́ kí ni yẹn fún ayé tẹ́lẹ̀ o pẹ̀lú àdúrà tá a wá ṣe yẹn gẹ́gẹ́ ọlọ́run ọba ó tún wá lò ní sábà ọlọ́run mẹ́kọ́ fẹ́ ṣe fún ayé pé àdúrà yẹn ọlọ́run mẹ́kọ́ ó ṣe gẹ́gẹ́ ọlọ́run tún wá lò àdúrà yẹn sábàbí kálùjẹ́ náà ó tún fi gà sí i so agbọ́dọ̀ fi lẹ́bẹ̀ ọlọ́mọsí àbàṣánà ní kọ̀ọ̀kan wa so ètè agbọ́n náà ọlọ́run jẹ́ kí ó ṣe wá ní àǹfààní kọ́lọ́run jẹ́ kí ó wúlò fún wa so kọ́lọ́run kó jẹ́ kí ibi tí mo sọ kí rẹ́sàn níwájú ọlọ́run kọ́lọ́run jẹ́ kí ẹni orí ẹ̀sàn ní iwájú ọlọ́run subhanaka allahumma bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk so gbọ́dọ̀ pé